الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله من أنفاق إليش الوالد أتسليوا nínú kárakáta onáni ká ta nǹkan fún yàn ní nǹkan tó ṣe ike kò burúkọ bàjẹ́ kìí ṣe wọ ní kátàrú rẹ̀ ṣùgbọ́n ẹni tá a ta fún yàn òun lò ó láti fi ṣe nǹkan tó lu ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ ni bí ẹni tí ń ta àgbàdo tí ń ta ọkà bàbà fáwọn ẹni tó ṣe ike wọ́n ń ṣe ọtí bòròkòtò àbí ọtí kà àbí ọtí tẹ̀kẹ̀tẹ̀ àbí fún ilé iṣẹ́ tó ti pa ló ń pa ọtí tà ìwọ ló ń kó àgbàdo fún wa wọ́n ló ń kó ọkà bàbà fún wa wọ́n lẹni tó ti pọ̀ ń ta dérò fún wa nǹkan tó ń ta ó tilẹ̀ jẹ́ pé àgbàdo ni ọkà bàbà ni jéró ni tàbí àṣà gbogbo àwọn nǹkan wọ̀nyí títà wọn kìí ṣe wọ̀ ṣùgbọ́n ẹni tó ta fún láti máa pé nǹkan tó ṣe wọ̀ ni ó fi ṣe pọ̀tọ́pọ̀tọ́ arú ẹ̀ fún eléyìí wá sọ títà arú àwọn ọjà báyìí fúnrú àwọn ẹni tó fi ṣe tó ṣe wọ̀ ọ̀sọ̀ títà fún wọn lè wọ̀. wọ́n ní à àwọn ẹni tó ṣe é pé wọ́n jẹ́ àwọn ilé iṣẹ́ tí wọ́n pọn ti àwọn bírè owó tó máa ń ra àwọn àgbàdo ọkà àwọn owó yìí jọjọ ọkà bàbà àti déró àwọn ò awọn fún wa àwọn akọ̀kọ̀ báwo ni ọba ti rọrùn fún àwọn oníṣẹ́ sọ sí ọba sì tọ́ta ló ọjà fún wa àti ẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ dáwò lọ́pẹ́yà ẹni àgbà àwọn ẹni tó ṣe é jẹ́ tẹ́tẹ́ làwọn fẹ́ fi ta ọ̀gbọ́dọ̀ ta fún wa ọ̀gbọ́dọ̀ tí ẹni sẹ́ni tó fi ta tẹ́tẹ́ ọ̀gbọ́dọ̀ ta fún wa sẹ́ni tó ṣe pé yóò fi ta tẹ́tẹ́ torí pé tọ́ba ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe ìwọ ni lábẹ́ òfin fẹ́ rí ha ẹni ni lóòótọ́ àbánilóòótọ́ ìmọ̀tẹ́tẹ́ làwọn ilé òfìta oṣù síwájú mà títà fọ́rù wọn èèwọ̀ ní kò tarú rẹ̀ fún wa ọkọlẹ̀ tó gbà tó fi jàjàbọ́ lọ́wọ́ ya ọlọ́ tó bá di lọ́la gbé nígbà kéyàmù bẹ́ẹ̀ ni kọ̀tọ́ nígbà tó bá ní wàhálà ń ṣẹlẹ̀ lápọn abidjan gbé ní ìhà abidjan wà láyé tìsínà ń ṣẹlẹ̀ gbọdọ̀ ọ̀rọ̀sọ ti ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn wọ́n ń sára wọn pa wọ́n ń yìnbọn fúnra wọn wọ́n ń gúnra wọn pa wọ́n ajẹ́ pásítọ̀ yẹn ìwọ́n wà máa ta nǹkan àjà fún wa ọ̀ ń tàbọn ọ̀ ń tọkọ̀ ọ̀ ń tàdá bẹ́ẹ̀ lọ ń ta ìdá òsì gbẹ́yìn nínú nǹkan tó ń tà ìwọ ni lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n jẹ́ kéèyàn máa ta nǹkan àjà lásìkò ìgbà tí títí náà ń ṣẹlẹ̀ tó bá wọn mọ̀ pé ìtajà tí wọ́n ń tà iná làwọn ẹni tó ń kópa nínú fìtínà inú wọn máa lò láti fi dẹ́mi ọmọ ọlọ́mọ légbodò láti fi máa ṣekú para wọn tí wọ́n bá ta nǹkan jà sẹ́mi ọ̀tá tẹ́lómìn náà ta ìtọ́jájú ni pé yọ́ọ́ ma lórí ọ̀wọ́ nǹkan jà tó wà lọ́wọ́ wọn àti borí wọn àti mú kí ìjà yìí bọ́ wá sópin kò ní ṣòro bí kákọ́rọ́ àwọn ẹni tó máa ta nǹkan jà ọ̀gbọ́n ọ̀sán fún wa lásìkò fìdínà báyìí. bákan náà àwọn èèyàn tó ta wa wọ́n jẹ́ ẹni tó ṣe kí wọ́n dojú ogun kọ wa gbogbo gbà wọ́n ti ṣe gbé wa ṣe ni wọ́n wá wọ́n pa wá dànù ni wọ́n wá wọ́n lọ wọ́n ta nǹkan jà fún wa nǹkan jà tó ń ta fún wa haram ni lábẹ́ òfin ṣẹ̀ríà ó kú ànàtọ́ gbà tó fi jàjà bọ́. tọwọ́ yà lọ́dọ̀ olú ẹlẹ́dàá wa tọ́ba di lọ́la fún ìdàgbéyàmà amayani dánadáná olè fọ́léfọ́lé fọ̀gànáfọ̀gàná wọ́n lọ wá sàǹkàjà fún wa wọ́n lọ bá wọn rọ̀bà wọ́n lọ bá wọn àdá wọ́n lọ bá wọn àfàjá tó wọ́n fi ń sẹ́rù bá fi ń lọ́wọ́ wọn. òtí tàbí ṣùgbọ́n ní máa ta nǹkan jà fáwọn adánadáná àwọn ajínigbé àwọn olè àwọn afọ́lẹ́fọ́lẹ́ ní máa ta nǹkan jà fún wa ìwà ni lábẹ́ òfin ṣẹ̀ríà olú ẹlẹ́dàá wa ni wọ́n ta àwọn nu alẹ́ lórí wọ́n wa wọ́n lẹ́ ta àwọn nu alẹ́ ẹ̀sìn wọ́n wa ẹ máa rárá yín lọ́wọ́ lórí àtúnṣe dáadáa. lórí àtibẹ̀rù ọlọ́ ẹ má ti máa ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti bíṣẹ̀ ẹ gbọ́dọ̀ máa ran ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tẹ̀ ẹnikẹ́ni tí ń bá ran àwọn tí ń dẹ́ṣẹ̀ tí wọ́n ń tìṣẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá lórí ọ̀tẹ̀ tí wọ́n ń dì òun náà ti di ẹlẹ́ṣẹ̀ òun gan ti di ọlọ́tẹ̀ bẹ́ẹ̀ ni anọ́rọ̀ Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹgbẹ́ àwọn akẹ́kẹ́ ìmáàmù ahmed tó gbé jáde alẹ́bí pọ̀ fún wa láti jẹ́ni tó a máa ta nǹkan jà lásìkò fìtínà nítorí pé tí wọn náà bá ti jẹ́ni tó ti pọ́ ń ta nǹkan jà lásìkò fìtínà ọ̀ lẹ́nu tó fi lè sọ ike mi ò kópa nínú fìtínà torí pé wọ́n gan-an ló ń gbóná sí fìtínà tó ń jẹ́ kó máa jò ìwà lòdì kí náà rè ó kú bákan náà nínú àwọn bárakátà eléyìí ọ̀tọ̀ wọn náà ní kéèyàn ní ẹrú kan ẹrú yẹn wá jẹ́ mùsùlùmí ó sì jẹ́ ẹrú tó ṣe é ṣe àtòjú àtẹ̀yìn rẹ̀ ló fi jẹ́ ẹrú àpẹẹrẹ òmìnira kan sí lára rẹ̀ káwá gbérú ẹrú yẹn káwá gbé tàfún káfíìrì ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ gbọ́dọ̀ ta ẹrú mùsùlùmí kó kéṣe rí ẹni tó yẹ kẹ́ ẹ ta ẹrú tó jẹ́ mùsùlùmí fún òun náà ni mùsùlùmí ọmọ àyà ń ẹni tó ti kó súnmá ikú tó bá rà á pẹ̀lú àṣẹ Allah yóò fún ní òmìnira lọ́jọ́ kan torí pé mùsùlùmí bá ní ẹrú lọ́dọ̀ pàápàá jùlọ ẹrú yẹn jẹ́ mùsùlùmí ojoojúmọ́ làánú ẹrú yẹn ọmọ ṣe yọ ọmọ ṣe bí kó wọn bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ kó wọn tu lẹ kó náà tó ọmọlúwàbí kó náà máa ṣe ní gbẹdẹmúkẹ kó má ṣe nínú kọjá irúfẹ́ nìkan má yàtọ̀ sólú ẹlẹ́dàá wa àmọ́ tẹ bá fi ṣe bẹ́ẹ̀ tẹ fàtà fún kèfèrí ẹ tẹ kọ́kọ́ ló pe ẹrú nù láéláé àwọn máa mú lọ bẹ́ẹ̀ ni wọ́n máa lò lọ bẹ́ẹ̀ ni bóun ni ó ti lómìnira kèfèrí nǹkan á rí pé ẹrú ni mùsùlùmí tún ni ìkórìíra kó tún jẹ́ mùsùlùmí o ó ti àlè má mú bọ́pọ̀ ẹrú lọ́rùn rẹ̀ láéláé ọgbọ́n tó ló wá sọ ni wọ́n lè ń yẹjọ́ àwọn ọlọ́hùn lil kafirina alal mu'minina sabila olúwa kò ní fọ́nà lẹ̀ fáwọn kèfèrí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí tí wọ́n bá wá lọ ta irú mùsùlùmí ó kèfèrí ó ti sánà tí kèfèrí kó ti gàba lórí mùmí nínú ọ̀gbọ́dọ̀ dáwò. àyàfi tó bá jẹ́ pé ẹrú yìí tọ́ta fún kẹfẹ́rí wọn ọjà ẹrú tó ṣe pé yẹn wọn lẹ́rú ọjà ẹrú tó ṣe pé ẹni kẹta fún mú rẹ̀ lẹ́rú bí bàbá rẹ̀ bàbá rẹ̀ lẹ́ta fún ntọ́jáde oníkó náà bá jẹ́ ẹrú kúrò lọ́rùn rẹ̀ àbíkọ́sí ọmọ rẹ̀ jẹ́ lẹ́ta fún tó sì dẹrú mùsùlùmí oníṣẹ́ lọ́mọ rẹ̀ lẹ́rú kò ní fẹ́ lọ́mọ ọmọ ìyá rẹ̀ lẹ́rú torí ẹ̀ tẹ́ ẹ bá ta fún nígbà yìí kò sí tàbí ṣùgbọ́n yọ padà bọ́kùn ẹrú kúrò kúrò lọ́rùn rẹ̀ ni torí ẹ̀ yàtọ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ ta irú mùsùlùmí fún kèfèrí bí ó ṣe wọlé orí àyà àti tọ́ba jẹ́ ẹrú tó ṣe kíkọ̀ tọ́ kéèyàn onírú wọn lẹ́rú. bákan náà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ òun náà lọ ń ta ọjà fẹ́nìkan ọjà tí wọ́n ń ta fẹ́nìkan yìí báyìí ó ti wá ta fún ọta fún lórí ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà ọta fún lórí mílíọ̀nù mẹ́sàn-án náírà ìwọ ọ gbọdọ gba ọjà yìí sàmà lọwọ kó wàá sọ fẹ́ni tó rajà èmi ọ̀tàrú rẹ fún ọ ní ẹgbẹ̀rún mẹ́jọ ń tàrú rẹ̀ fún ọ ní mílíọ̀nù mẹ́jọ. gbogbo apáta iná ni ẹni tó ṣe ike olúwa dá ipa fẹ́ràn ara wa ó rí àpẹẹrẹ kọ fẹ́ràn orí ara rẹ ju ẹlòmíì lọ nígbà tó o bá ra nǹkan lẹ́gbẹ̀rún mẹ́ta ní ẹ̀gbẹ́ ẹni tó gbàjà fún ọ ẹnìkan á sọ pé èmi ọ̀tà fún ọ lẹ́gbẹ̀rún mẹ́jọ ó rí pé ní kíákíá ìlú ó tún owó lọ́pàá pé dáwọ́ òun padà ń rà má àbíkẹ́ ìṣerú eléyìí náà ni. irú rẹ̀ náà lẹ́nu tó fẹ́ tà fún mi lẹ́gbẹ̀rún mẹ́jọ nígbà tí èsì pé bọ̀ fáwọn owó mi rà má. bẹ́ẹ̀ni nǹkan tó tà fún ọ ní mílíọ̀nù mẹ́sàn ẹnì kan wá ní màá tà fún ọ ní mílíọ̀nù mẹ́jọ ó ní kíákíá ló ti rẹ àti àárín ẹni dọ́tà fún ọ ní mílíọ̀nù rú lọ́sọ̀ pé bá mú mi wọ̀n tà ọ̀dà dúpọ̀ dàrú pàápọ̀ rí dàrú gẹ́gẹ́ bí ẹni àṣẹfánì bó ti ṣe sọ sábàdì tó fi dàrú ẹ̀dá ẹni tó padà wá tà fún ọ pẹ̀lú ẹni tí ọba tà fún ọ tẹ́lẹ̀ kí lọ́ọ́ rò pé ọ̀sẹ̀lẹ̀ láàrin wọn ọ̀tẹ̀ ọ̀bẹ̀rẹ̀ láàrin wọn ni wọ́n ti pé wọ́n lé para wọn wọ́n ti pé wọn ọ̀fẹ́ dáadáa fúnra wọn má yóò ti pé bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bu lẹ́sẹ̀ olórí ibú ni ọ̀fẹ́ kọ́ dá fún ni kò sí ní tí mo tà lọ́jà tó tu òwò láàrin èmi àtẹnitọ́ra kọ́dà bí wọ́n bá ti lọ yóò tún lọ bá wọn wọ́n lè ti lọ tó wákàtí kan yóò tún lé wọn bá ìlú rẹ̀ iye báyìí lára ẹ lọ dá padà fún èmi ọ̀tá fún yín lẹ́sìn wojú bá lọ. Islam ọ̀farama o má gba ọjà tà mọ́ ọmọ ìyá rẹ lọ́wọ́ o ẹni tó ti ta fún yàn ọlọ́wọ́ bá falùbáríkà sí ìwọ náà olówó àwọn ẹni tó wà ara tiẹ̀ náà sí ọ má ṣe nǹkan tí ọ̀tẹ̀ àìgbọ́ra ẹni yé ìbínú ara ẹni yóò fi máa ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọmọ ìyá rẹ̀ anábì ní wọlé ayẹsẹ báwo bó kọ́ máa rẹ abẹ́yẹ báwo ẹnìkan yín tọgbọ́dọ̀ gbọ́ ọdún ẹnìkan tà má lọ́wọ́ ẹnìkan bá ti rí tẹ́jọ́ orí takọ́ máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣe sùúrù olówó mùtìyín náà wà bá yín ẹ má tún wò ẹnì ti tájà kí ló kàn láti má tún wò tó bá tó bẹ́ẹ̀ làwọn náà má ṣe sí ọ ọdájú kò ní pa owó kankan mọ́ ọ lọ́wọ́ dèkòdèkò pé ọ̀rọ̀ ayé dáko rẹ nítorí pé ńgbà tí wọn náà bá ṣe fún ọ bẹ́ẹ̀ àwọn náà lọ ilẹ̀ bí àkókò lórí rẹ ò ní rọ́jà kankan láyé àti káwọn náà tú wò ìjà bẹ̀rẹ̀ láàrin ìjà tó ṣe pé ìbẹ̀rẹ̀ rẹ lálẹ́ mà olùwà nìkan lọ́mọ títí ọ̀pá ni. bákan náà ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀rí à ká tó máa gbọ́ ọjà rà máa máa yá wa lọ́wọ́ àgbọ̀dọ̀ máa gbọ́ ọjà rà máa máa yá wa lọ́wọ́ nígbà tá a rí pé wọ́n ti ta nǹkan kan fẹ́nìkan wọ́n ta fún lórí ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n ta bàtà fún lórí ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni ó sì ti gbé bàtà ọ̀fẹ́ máa lọ ìwọ́n bá débẹ̀ ọba kọ fún bàbá ń bàtà èmi ra bàtà lẹ́gbẹ̀rún méjìlá kò sí tàbí ṣùgbọ́n oníbàtà ọ sọ pé ìwà tó ti kọ́kọ́ ra bá ń gbé nǹkan mi gba owó rẹ̀ wọ̀n tà má ìwọ́n bá fẹ́ sẹ́gbẹ̀rún méjìlá sẹ́gbẹ̀rún méjìlá kọ́ máa gbé bàtà lọ ilé ayé ó gbé àlàáfíà oníkí àlàáfíà bá mi tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ àná jẹ́ máa gbé bàtà mi lọ ìwọ sọ wípé iye tó ń tà fún mi kọ̀yẹ́ kọjá pé iye rẹ̀ ni wọ́n tà ìwọ rà lẹ́gbẹ̀rún méjìlá ọ̀fẹ́ gbẹ̀rún méjì fún kò sí tàbí ṣùgbọ́n ti tù wọ̀ àárín rẹ àtẹnitọ́ kọ́kọ́ rà ọ̀ kò lè sọ̀rọ̀ láéláé má bẹ́ẹ̀ ni wọ́n ta lé fẹ́nìkan wọ́n láwọn ta ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ó sì ti sanwó

lọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà kí èsì ilé tó ya ìbùkún tó jẹ́ dànù ni wọ́n wó dànù ilé tó dúró dáadáa báyìí ẹ̀wọ́n àtàkùn tilẹ̀tilẹ̀ lọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà ẹ dákun ẹ mẹ́jọ kò jẹ́ èmi ọ̀rọ̀ lọ́gọ́rùn-ún mẹ́ta náírà ẹ dákun tó wọn náà lọ ń talé wo ó ti gbà tá àwọn mọ̀lẹ́bí bàbá lọ pé bíríkótó ká pé bíríkótó á sẹ̀ fún àtàrò táàtà bá níta bí wọ́n ti ṣe gbowó ti apàdà ni wọ́n tàfẹ́lẹ́ ìlọ́kọ̀rún mẹ́ta mílíọ̀n náírà ìwọ àti onítàn ẹ̀mí tó dúró wòrà yín mọ́ láíláí ìsìláàmù kò fara máa má gba ọjà ara mẹ́ni tí ń rà lọ́wọ́ bí kọ́ra kọ́ máa lọ bẹ́ẹ̀ ọ̀nà olúwa ọ̀pọ̀rọ̀ ìdẹ̀ra tó lọ́wọ́ máa ń ṣe fáwọn ẹ̀dá kò lóǹkà ọ̀nà lè sí fún wọn náà yóò tó rí lẹ́yìn irú rẹ̀ tó tó dáa jùlọ yóò yìrà lọ́pọ̀ bí yẹn tẹ́lẹ̀ yìrà lọ. kí ni wàhálà ìsìláàmù kò fara ma má gba ọjà tà mẹ́nìkan lọ́wọ́ má sì gba ọjà rà mẹ́nìkan lọ́wọ́ bákan náà ìsìláàmù ò fara ma tẹnìkan tẹnìkan tó bá ń ṣe ìdúnadúrà ọ̀gọ̀dọ̀ bẹ́tà ni wọn kò sí ń tọ́kọ pẹ̀lú wọn jẹ́ kí wọ́n máa ṣe ìdúnadúrà wọn òwò lè wọ̀ tó wò bá wọ̀ yẹ ti jẹ́ wọ́n rà fún ọ̀tà fúnra wọn mọ̀nà tó wọ̀ bá wá wọ̀ wọ́n tún kápò wájú ara wọn kò sí ìṣẹ́ tó burú ń gbà náà tó kí wọn náà kọ́ wọ́ bẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnàdúrà tó wò tí àti ẹ̀ náà tí àti ẹ̀ bá wọ̀ kọ́ rà fún ọ̀tà fún kí ni tó burú bẹ̀ àmọ́ sẹ́nìkan ná lọ́wọ́ wọ́n wà bẹ́ sáàrin wọn anabi Muhammad sallallahu alayhi wa sallam òní wọlé ayọ́sọ́mọ rọ́dúnrún alẹ́ sọ́mi ẹnìkan nínú yín kọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ náà lórí níná tọmọ àyà rẹ̀ ńná lọ́wọ́ ẹni tó bá nájà ẹ gbọ́dọ̀ bá ná ma lọ́wọ́ kí ni tiẹ̀ ti jẹ́ nínú kọ́ kó gbé nǹkan rẹ̀ lọ àbí kọ́ ma rà kó fi ilẹ̀ fẹ́ lómi rà eléyìí ni nǹkan Islam mú wa gbogbo tó lè dájà lẹ̀ táwọn fi wá wọn tó fi wọn láì Islam

nítorí kọ́fẹ́ tù wọ̀ ọfẹ́ rà mẹ́ni kọ́fẹ́ rà lọ́wọ́ a'udhu billahi minash shaitani rajim ìwà burúkú lélẹ́yìí eléyìí tó ṣe pófin ṣẹ̀rí àtiwá kọ̀ farama ìpín oníkálukú ò ní dayọ̀ rẹ̀ kátọ́ra fún ojú kòkòrò harahara lórí nǹkan ilé ayé láti wá dọ̀tá gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam bákan náà nínú nǹkan tó ṣe é ó rí i pé ká má tà òun náà ní alukoran alukoran mushaf òfin ṣẹ̀ríà ó ní ká má tà ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn islam òun náà ní ahmed ibn hanbal rahimahullah wọ́n ti léèrè ó ní kí lè haram ni ó haram ni èmi ò tí nínú òfin ṣẹ̀ríà yìí tó ṣe ìdẹ̀kùn fún wa. كيف علمت القرآن ابن عمر رضي الله عنهما قال وجدت أن الأيدي تقطع في بيعها أمي فقام الجواوية لكي القرآن أمي تقوم الجواوية لكي القرآن من أول ما قولي راكت القرآن لتسي عبد الله بن عمر رضي الله عنهما لتسي عبد الله بن عباس radiyallahu anhuma Abu Musa al-Ash'ari radiyallahu anhu àtìrí láyé àwọn sàhábà ààrẹ nìkan nínú wọn tó ya pàṣẹlẹ yìí gbogbo sàhábà nǹkan tá a mà lọ́dọ̀ àwọn wọn náà ní pé gbogbo wọn wọn kọ kátà al-Qur'an wọn fara mọ́ kátà al-Qur'an ṣùgbọ́n tọ́wọ́ burúkú àwọn ọ̀rà ọ̀tọ́kátà àmọ́ wọn lálẹ́ rà ọ̀tọ́kárà. àmọ́ wọn là lè rà kò sí rà láì sí títà báwo ló ṣe rà tí wọn tà fún ọ wọn ní haramu ní ká àmọ́ kò burú ká nítorí pé mi ń bùkátà rẹ mo alukur'an láti máa ké mo alukur'an láti máa èsì ní di ẹni tó ṣe pé mo ní nígbà tó ṣe pé wọn ò mí wọn ò mí bó mo ṣe fẹ́ ni rí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀tọ́ kàtà ní kàtà àmọ́ kò kò burú kàrà ó sí pé jẹ́ ẹrú tí ó rà àmọ́ mẹ́sẹ̀ jẹ́ ẹrú tí yọ òní àrùtí wọn ta. al-mushaf nǹkan tí ó fà á táwọn ẹni tí wọ́n ń tà táwọn fi ń tà iná ní wípé kì í ṣe kọ́rọ̀ Allahu làwọn ń tà tẹ̀wọ́n kí al-mushaf nǹkan pọ̀ sínú rẹ̀ náà ni ọ̀rọ̀ Allah kì í sọ̀rọ̀ Allahu làwọn ń tà ṣùgbọ́n ewé ìwé tí wọ́n kọ́ sí owó iṣẹ́ tá a ṣe tó fi jẹ́ kíkọ sáré ewé ìwé owó tá a ná tó fi jẹ́ tá a kójọpọ̀ owó tá a ná tá a ti ṣèpò fún tá a ti bo gbogbo ara rẹ̀ owó nǹkan yóò la fẹ́ gbà padà kì sọ̀rọ̀ àwọn àwòrán lórí ẹ̀ tí wọ́n bá ń ta àníyàn tó nínú torí kọ́ mọ́ lọ jẹ́ kọ́ ń ta ọ̀rọ̀ Allah àníyàn tó ní ni pé owó iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n kọ́ sójú kan náà tí wọ́n kójọ pọ̀ tó fi dìwé tó dó tó dájú báyìí àwọn tí wọ́n náà ránu tí wọ́n náà ń tánu eléyìí ń jẹ́ báwọn. bákan náà tí ọba wa tọ́ pẹ́lẹ́pẹ́ nkùrọ̀ àn wọ́n ní kò burú kára fún fún o ẹnì kẹ́kọ̀ọ́ wa tọ́jà yín tẹ̀ wọn sọ pé òun fẹ́ ra alukoran àìlẹ́yìn òfin ṣẹ̀ríà ọkọ wa pé kò béèrè pé ṣé mùsùlùmí ni wọ́n ẹni tó wá tó lọ fẹ́ ra alukoran tẹ́ ẹ rí pé ìmúra rẹ̀ kò fẹ́ jọ mùsùlùmí ẹ béèrè pé ṣé mùsùlùmí ni wọ́n wọ́n ní kí ló dé tó béèrè sáà ọmọ tó fẹ́ ra ni alukoran àbá ọkọjá bẹ́ẹ̀ yóò máa torí pé anabi sallallahu alaihi wa sallam nínú sunna rẹ̀ ọkọ̀ fún wa láti gbé Al-Kùránì rìnrìn àjò lọ sílùú àwọn kèfèrí kí ló dé wọ́n ní kọ́mọ́ bàá di pé ọwọ́ àwọn kèfèrí ọ̀tẹ̀ kọ̀tọ́kọ̀ Al-Kùránì ọwọ́ lọ́wọ́ kèfèrí. tó bá sọ Al-Kùránì kì í sọ Al-Kùránì àlàyé ìtumọ̀ rẹ̀ ni wọ́n kọ́ àlàyé ìtumọ̀ Al-Kùránì ni wọ́n kọ́ lédè Yorùbá ni wọ́n kọ́ lédè òyìnbó ni wọ́n kọ́ lédè Haúsá ni wọ́n kọ́ lédè Ìgbò àlàyé ìfúnma rẹ̀ kò sí ara tí kẹsọ́jà alukur'an bẹ̀. torí pé ara tí alukur'an wọ́n kọ́ lóde lárúbá bó ti wá. àmẹ́lẹ̀ yorùbá ni látòkè délẹ̀ òyìnbó ni látòkè délẹ̀ french ni látòkè délẹ̀ a sọ pé àlàyé ìfúnma alukur'an ni wọ́n kọ́ bẹ̀. kò burú tòṣèlú náà lé ní lọ́wọ́ ẹlẹ́yin ẹ̀ṣá alukur'an. eléyìí túmọ̀ sí pé ìwọ tó gbé àlàyé ìtumọ̀ alukurani lọ sọ́kọ lédè yorùbá tó ń kà tọ́wá ní fọ́ọ̀mù gbalada ládàá ló wo mélòó tó fi gbalada mélòó. ọmọ àpapẹ́ alihamudulilayi rabbil gbogbo tolúwa ni ọba gbogbo mélòó lọ́wọ́ àkà tó kọ́ mélòó. okùn eléyìí sọ fún

kókó ká àkùránì ní ọkà gẹ́gẹ́ bó lu àti sọ̀kalẹ̀. ẹ kú oríire o ẹ̀yin tẹ́ ma àkùránì ké dáadáa ńlá ilẹ̀ rí ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń pè jáde ẹ bá àwọn ọmọ túmọ̀ rẹ̀ dáadáa ńlá ní ṣẹlẹ̀ gbórí ahọ́n yín ọ̀tọ̀ sí eléyìí ọmọ sẹ́fẹ́fà ó sì ń fẹ́ mùsùlùmí lòun náà olódo olódo ọmọ akẹ́kọ̀ọ́ sì gbìyànjú láti máa ké aburú ńlá ni torí ẹ̀ alukur'ani o ọtọládé òfin sẹríya fọlájọ ike ọwọ kẹfẹrí láti bá rárá o ọfẹ rà pé mùsùlùmí lẹ́yìn ó ní mùsùlùmí lọ ọyọ ẹjẹ ń dín lẹrẹ fẹrẹ méjì ọwọ abéèrè béèrè sójú kọ ọmọ dájú pé mùsùlùmí ni ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ sí kọta fún. bákan náà bí ẹ bá ní ẹrú ẹrúbìnrin ọwọ àtẹlẹ sí ẹrú yẹn èèyàn máa bá lò èèyàn wá gbé lọ́jà fún fẹ́ tà haramu ní kẹ́ tà ṣáájú kó tó ṣe nǹkan oṣù lẹ́jẹ̀ kó ṣe nǹkan oṣù kan lẹ́sì ní balò lẹ́yìn rẹ̀ ẹ̀yìn ìgbà náà lẹ́tọ̀ gbé jáde fẹ́fẹ́ tà kí ló dé kálíbà sọ àtọyín kátọyín kọ́ má bàa dàpọ̀ mọ́tẹ́lómìn nítorí pé obìnrin ó ṣe é ṣe kọjá tó gbà fẹ́ tà ó tẹ́ sùúrù kó ṣe nǹkan oṣù kó tó di pẹ́ lẹ́ẹ̀fẹ́ tà á ó ṣe é ṣe kọ́yá kó ti lóyún sínú fún yín ẹ̀wọ̀n àtàfẹ́ lómi tí ò ní ti pọ́ ọmọ lúpọ̀ ọmọ lúpọ̀ ní wọ́ọ̀dù àmọ́ inú obìnrin ni wọ́n ti lúpọ̀ táwa la ní ká bí máa fún ta là ń pè bàbá rẹ̀ ìdènà tẹ̀bí àní haram ní kò tẹ irú yẹn ṣáájú kó tó ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan kó tó di pọ́ lọ́ta àmọ́tọ́ ọba ta títà tọ́ta ó ti bọ́ sí o torí òfin ṣẹ̀rí àná sọ ìtẹ́ni tọ́ra

àwọn nǹkan tá à ń gbọ́ yé yìí nínú nǹkan tó ní í ṣe pẹ̀lú káràkátà á kà máa gbọ́ ká máa fetí pàlàbà rẹ̀ láì jẹ́ pé a máa dé a sì máa mú lò èyí tá à ń gbọ́ ìjọba àti ṣẹṣẹ ọ̀dà ká tẹra ma ká máa bá lọ bẹ́ẹ̀ ká sì wípé níṣẹ́ ni mò ń ṣe káràkátà yìí torí máa mọ̀ pọ́ bófin ṣẹ̀rí àmọ́ nítorí máa tàtàrà rẹ̀ gbalada ètò máa bá pàtì ìǹsàdédé pàtì. àti lẹ́yìn ìgbà tí mo gbọ́ wípé ọta kò fi ṣẹ̀ríà olúwa ti irú rẹ̀ léwà ni mo tó jìnnà sí ó tún máa tàkàrà rẹ̀ gbalada بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لذب في الله ولا دعوة قلنا له أصنع a sì máa oṣù méjìlá kọ́ máa nínú ọdún kọ̀ọ̀kan àwọn oṣù méjèèjìlá yìí olúwa ẹlẹ́dàá wa ló wù kíkẹ́ kọ́ tó fi jẹ́ ọ̀kan nínú àwọn oṣooṣù nínú àwọn oṣù méjèèjìlá yìí òun náà ló tún sọ́fà eléyìí tó jẹ́ oṣù kejì eléyìí tá wà nínú rẹ̀ báyìí oṣù sọ́fà rèé a nínú ọjọ́ rẹ̀ lónìí yìí nínú àwọn oṣù tó lu ẹlẹ́dàá wa tó dá rere lè ṣẹlẹ̀ nínú ẹ̀ aburú lè ṣẹlẹ̀ nínú ẹ̀ àpèjúwe oṣù Safar òun náà làpèjúwe gbogbo oṣù yòókù nínú àwọn oṣù mọ́kànlá yòókù tó kún tó fi jẹ́ méjìlá dáadáa máa ṣẹlẹ̀ nínú gbogbo oṣù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni aburú tolu ẹlẹ́dàá wa bá kádàrá kó ṣẹlẹ̀ ìmà ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ àti òru àwọn oṣù kọ̀ọ̀kan adolu ẹlẹ́dàá wa kọjá ti rere ọmọ ṣẹlẹ̀ sí wa ní gbogbo ìgbà aburú àtàìdá ó kéré ní àbótóbi olú ẹlẹ́dàá kó gbé jìnnà sí wa a gbọ́dọ̀ gbọ́ wọn gbọ́ lórí ọ̀rọ̀ àwọn oṣù àbí àwọn ọjọ́ tàbí àwọn ọ̀sẹ̀ tàbí àwọn ọdún ike ọjọ́ kan àbí ọ̀sẹ̀ kan. àbótò kan àbọ́dún kan iná làwọn ìgbà tí aburú máa ṣẹlẹ̀ jù yàtọ̀ sí àwọn àkókò yòókù nínú ìgbésí ayé láti wá àtẹnu tó ṣe é pé ìgbàgbọ́ wa kò ní dángájíá ìgbàgbọ́ wa lọ́jọ́ ìgbàgbọ́ burúkú tí ọ̀tá sí àwọn ọjọ́ ọ̀sẹ̀ oṣù tàbọ́dún kámẹ́jẹ ẹni tó ṣe pé ìgbàgbọ́ wa dàbí tàwọn kèfèrí láyé ìjà ìrìlíyà láyé ojú dúdú kó tó di pé ìsìláàmù dé wọ́n máa ní ìgbàgbọ́ burúkú ike oṣù yẹn aburú àìjà àjálù àti àrélù ní máa dáàbà ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n máa wá sá kójókójó wọ́n máa sá kíjokíjo nígbà tó sùn yìí bá ti bẹ̀rẹ̀ ẹ̀rú ọ̀ máa bà wọ́n wọ́n máa sọ́ra gidigidi nítorí pé ìgbàgbọ́ wọn ni pé aburú kì í dáàbà ṣẹlẹ̀. àbí nínú oṣù tá a wà yí báyìí ìgbàgbọ́ burúkú lélẹ́yìí o ìgbàgbọ́ tí ọ̀dá tí ọ̀yẹ ká bárù rẹ̀ lọ́dọ̀ mùsùlùmí lélẹ́yìí kò sẹ́ni tí máa tó kí rere ọ̀sẹ̀lẹ̀ àfi Allah kò sì sẹ́ni tí máa tó káburú ọ̀sẹ̀lẹ̀ àfi Allah ẹnì kan ò sì lè lé aburú jìnnà àyàfi Allah torí ẹ wọ́n gbé ìgbàgbọ́ rẹ wọ́n gbé lọ bá tí òwúlò tí ọ̀dá ọ̀rọ̀ ajẹ́ tó oṣù kan ni àrélu àjálù burúkú máa ń sọ̀kalẹ̀ májani tí ní irú gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n ti máa ṣe dáadáa eléyìí tó pè fún kí dáadáa ṣẹlẹ̀ síyàn wọ́n máa ṣẹlẹ̀ sí aburú àtàìdá eléyìí tí máa jẹ́ kọ́ ṣẹlẹ̀ síyàn nígbà tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ bá olúwa ẹlẹ́dàá wa dúró kọ́ máa gbogbo lọ́sọ̀kọ́sọ́ ní gbogbo ọgbà ọ̀nà lọ́ba tí wọ́n máa dáàbò bọ́ ọ̀nà lọ́ba tí wọ́n máa sọ ọ ní oníjẹ́ kábúrú ọ̀sẹ̀lẹ̀ sí ọ. kò sí ní tó ṣe fọ́fàrùn fọ́fàrùn kì í ṣòṣù burúkú kò sí ní tó ṣe fọ́fàrùn fọ́fàrùn kì í ṣe sábàbí sábúrú àti àìdá fi ṣẹlẹ̀ síyàn kò sí ní tó mú fọ́fàrùn fọ́fàrùn kì í pe aburú àtòrí ibú wá báyàn ìwọ tọ́jọ́ kí dáadáa rí ọ̀pọ̀ ó ní ṣàìdá sẹ́nìkan ní gbogbo ògbà ní gbogbo ọjọ́ ayé káwọn náà fẹ́ gbẹ̀san wọ́n mọ̀jẹ̀ fàìdá náà làwọn náà ṣe sí ọ o sì ní sẹ́nà aburú sẹ́nìkan ní gbogbo ògbà ní gbogbo káwọn náà fẹ́ wọ́n tó aburú tẹ làwọn náà ṣe ọ èèyàn ní pé torí oṣù báyìí la wà àti fáburú máa ṣẹlẹ̀ ńbẹ̀ ó wá gbéra rẹ̀ lọ sílé eléyìí tó

táwọn èèyàn máa sọ pé à ah, oṣù yìí lọ fà á oṣù burúkú wọ́n pè é owó lóṣù burúkú ó ní sọ yìí tó ṣùgbọ́n a máa wa mọ́tò tó ṣe pé kò ní ìdáná ọwọ́ gbé mọ́tò látòkò lọ kò sì sí fún mọ́tò yìí báyìí ọwọ́ ń ọwọ́ lọ kó sí náíjà òkú dànù ọrùn rẹ ọrùn rẹ wọn á nítorí kóòtù kan nǹkan ṣe o ìwé náà ní ìgbàgbọ́ rádaràda eré tí ń bẹ fáwọn èèyàn láwùjọ tiwa náà lónìí tó ṣe fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà wọ́n ti bọ́ lọ́wọ́ ọdún gbàgbọ́ burúkú gbàgbọ́ ọ̀ránu wọ́n máa sọ fáwọn oṣù kan làwọn wà oṣù bàbá abání bíi September October November December wọ́n sọ fáwọn oṣù yìí wọn àwọn oṣù tí máa ń bá àwọn bàbá abání lọ́pọ̀ ọba bàbá wà tó ọba dúró déédéé òdúró déédéé ọlọ́pọ̀ rẹ̀ láti ibi tẹ́ǹtì ń kalẹ̀ ilé alájà mẹ́ta wọ́n káfíńtà ọwọ́ atọ́ra rẹ látòkè lọ rí bí ṣe rí torí kó tù nùfẹ́mbà lọ wà ó tún dánú ni ó tẹ́ra rẹ dánú nú bẹ́ẹ̀ ni ó gbé maṣíìnì ọtẹ náà máa ó sì máa kó wà nìkan rẹ bí o sì bọ̀ wọn lọ́lọ́gùn náà kàn kìí ṣeré ojú ìwọ kìí ṣe wọn lọ́lọ́gùn náà ìyá rẹ lọ́lọ́gùn náà kan ìyá ń kìlọ̀ ọmọ gbé maṣíìnì

èyí tara rẹ̀ jẹ ọtọrọ rẹ̀ jẹ kókó ara rẹ̀ síra rẹ̀ ọmọ asukú àti rẹ̀ níbọ dárò ọmọ dárò nítorí pé àwọn ọba dùn ara rẹ̀ síra rẹ̀ èyí lọ sùn sẹ́nu ibi tí tirẹ́là ń gbà bọ̀ ọwọ́ ló ń fẹ́ rí bí pé tirẹ́là máa pín ìyá méjì kó wò tirẹ́là tó ti ẹrù fẹ́ pé ẹgbẹ́rẹ́ mi ti ní ọwọ́ rẹ̀ dànù ọwọ́ nítorí kí lọ pọ̀ sí torí ìdí ẹlẹ́yìn táwọn ẹtì ọ̀rọ̀ aburú mọ́ oṣù kan oṣù kan lọ́kọ̀ aburú ṣe wá kò sínú tẹ́sí Islam tó fi kọ́ wa tájà ni tó fi kí gbogbo wa lọ́jọ́ ayé dáadáa làwọn àmà ṣe dáadáa náà làwọn àmà ṣe sọ́mọlá kejì tó fi já sọ́mọlá kejì náà dáadáa lọ náà fẹ́ sí wa torí pé ńgbà tí wọ́n bá ti saburú sẹ́ni kátà lọ́fẹ́ saburú sí ọ wọ́n sẹ́nà aburú sẹ́ni káwọn ti fẹ́ sẹ́nà aburú fún ọ ńgbà tí wọ́n ṣe dáadáa ló ṣe dáadáa náà lọ́ọ́ máa rí gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ayé ọlọ́mùtí orí ti dàrú dànù ó ti mú tí orí ti dàrú dànù bẹ́ẹ̀ lọ́wọ́ kó sínú mọ́tò nígbà ń tẹ náà ń tẹ kú tẹ àfa òtòtò kó síbẹ̀ kó o rí yọ àti lẹ́yìn ìjọ kẹta ó ti kú dànù síbẹ̀ lọ́wọ́ nítorí oṣù kẹta wọ́n wà nù ẹ̀ oṣù wo lọ́yẹ kó o mú sí ìgbà olólùwà ẹ̀kọ́ tí mímu lẹ́tọ̀ àrà wò lọ sí gbogbo ìgbà ọlọ́sẹ̀rọ̀ rẹ léṣe ọ̀ pé ṣé tí àwọn aburú mára rẹ pé nítorí òfìrà rẹ ṣe náà lọ bára rẹ ń di rẹ yìí. eléyìí ń jẹ́ bá wọn nínú gbèsè ayé wa ọbẹ̀ nínú àwọn èèyàn àwọn tó ti kó lu ẹlẹ́dàá wa ọ̀ràn àwọn lọ́wọ́ ọgbàdo àwọn ó gbé wọn lọ́wọ́ sókè láàrin àwọn akẹgbẹ́ wọn òkè lókè ilẹ̀ yẹ tí wọ́n ń fọ̀ gbogbo àwọn èèyàn wọ́n ti kó lu ẹlẹ́dàá wa gbàdo alágbájá gbogbo ń táwa ń lé táàtì lébá olúwa ti fún ju ń táwa ń fẹ́ lọ ẹ̀rí pé nínú pò onìkan ló nípò tó ga jù nínú ọlá ọlọ́lọ́lá eléyìí tó ga jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nínú mà olú ẹlẹ́dàá wá ṣàánú rẹ̀ ọmọ ju gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ nínú owó olówó eléyìí tó pọ̀ ju tàwọn ẹgbẹ́ rẹ̀ lọ ìbànújẹ́ ńlá wá ni tá a bá ríru àwọn ẹni tó ló wá sọ lálá fún báyìí tó ló wá sọ orí ńlá fún báyìí wọ́n wá jẹ́ àkókò gàgàrà tó ọ̀fẹ́ kékeré ọkọ̀ nígbà tí èèyàn bá jẹ́ bẹ́ẹ̀ ọjà dúpẹ́ ní bú ẹni wọ́n máa wọ̀ èèyàn burúkú náà sì ni ọ́ pẹ̀lú wọn kàn sàdédé wọ̀ ọ́ wípé èèyàn burúkú ni ọ́ kílẹ̀ ayé ọwọ́ fún wọn nìkan ni tó fi pé ìwọ nìkan iná lọ tí ìwé nìkan tó bá kọjá gbọ́dọ̀ rẹ lẹ́ni tó ṣe wípé àpẹẹrẹ ti hàn sí ọ ikú wọn fẹ́ tó náà lọ́wọ́ sókè àmì ti hàn sí ọ ipò náà wọ́n dẹni tó ṣe wípé ọlọ́àmì láta lẹ́nu tẹ́tẹ́jọ́ wáyé àmọ́ ńgbà tó ṣe wípé ìwé rẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ ọ fagilé ni ikú kan lẹ́tọ̀ọ́ ti tó gbé lọ́wọ́ sókè tí wọn nìkan lolúwa dáyé fún ni ìwọ nìkan lolúwa ṣẹ̀dá rẹ ni kí ló dé tí ó wù ọkọ dá fọmọlàkejì kí ló dé tí ọ̀fẹ́ sẹ́nìkan ga ìwọ́dọ̀ kẹtẹ́lì kan ga jọ tí wọ́n lọ fún ìrẹ́lẹ̀ kẹtẹ́lì kan ga jọ lọ iná la ti sọ pé olúwa ẹlẹ́dàá wa ọjọ́ yẹn torí kí ọwọ́ bọ́lá ti lè jọ yẹn ni ẹnì kò ní ká lẹ́gbẹ̀ẹ́ àwọn olórí ibú táwọn ti ga tí ọ̀fẹ́ kẹ́nìkan ga ẹnì ká ti lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn olórí ibú tó ti lọ́wọ́ tó wù wọ́n kẹ́lò ní olówó ẹnì ká ìbá ti jẹ́ ní gidi lẹ́gbẹ̀ẹ́ àwọn olórí ibú tó lù wọ́n ti ṣẹlẹ̀ ní gidi tó wù wọ́n kẹ́lò ní ọjà ní gidi má wàláhì ẹlòmí ọ̀sẹ̀ ní rí ìyàwó fẹ́ lẹ́jọ́ àwọn olórí bú táwọn ti rí ìyàwó fẹ́ tóun wá tẹ́lẹ̀mí orí ìyàwó fẹ́ má. ọ̀dọ̀ àwọn olórí bú mi wọ́n ti fẹ́ tẹ́lẹ̀mí orí atẹ́gùn mi má níbi táwọn ti rán atẹ́gùn mi. ṣùgbọ́n lu ẹlẹ́dàá wa kọjú ọ̀yàn nítorí wọ́n ṣe ló ṣe náà ni ọba àtẹni tó fẹ́ dáadáa fọ́mọlá kejì ọba àtẹni tó fẹ́ kọ́ dáa fọ́mọlá kejì yóò dáa fẹ́ni tó dáa fún náà ni bàbá ńlá kù rẹ̀ kò sí tó tó láti di lọ́nà níbi kọ́ fún un. lẹ́yìn ìgbà tí wọ́n ti ga ọ̀gá àwọn wọ̀ ẹnì kan gbà mọ́ ẹni tó ń wọ ọkọ pé yóò ga yóò gbà náà ni ọba sùkọ́ dẹyẹ. gbogbo àwọn ẹni tó ń dín náà má tóbi kọ́ mọ́ náà lọ wọ́n wáàyè ẹ̀yà tí tóbi wọ̀ bá àkọọ́lẹ̀ tí wọ́n rọ̀ náà lọ wọ́n wọ́n rọ̀ náà lọ mọ́ ọ lọ́wọ́ nígbà tó ọba sọ pé ní ṣẹlẹ̀ lójú rẹ ló wa gbogbo wa. yóò ṣoore fún ẹni kíní yóò ṣoore sẹ́ni kejì yóò ṣoore sẹ́ni tó ń bẹ́ẹ̀ tó sí wa yóò ṣoore sẹ́ni tó jìnnà sí wa olú ẹlẹ́dàá wa gbogbo wa lẹ́dá rẹ̀ kọ́dá kò sẹ́ni kánú rẹ̀ kọ́dá mọ̀lẹ́bí rẹ̀ kò sẹ́ni kánú wa kọ́dá mọ̀lẹ́bí olú ẹlẹ́dàá wa ẹ̀dá rẹ̀ kọ́dá ni wa yóò sì ṣoore fún gbogbo ẹ̀dá rẹ̀ bó wá ti tó wù ú láì jẹ́ pẹ́ nìkan ni wọ́n máa sọ fún ṣe báyìí fún lágbájá mọ́ ṣe báyìí fún táwọn ẹ̀dùn wọ́n gẹ́gẹ́ bíi tani ọ̀dọ́ lọ dín ọjọ́ lọ sí kẹta kù ìwà tẹni mẹ́ni ti ń dán ọ láàmú kẹta dúkù ó ti ń bọ ọjà kéwù kọjá kẹ́nìkan kéwù kẹ́nìkan rán náà lọ ọ̀pọ̀ ló dìde rìn ó ti mọ̀ nìkan ló ń bẹ lọ́wọ́ kéka gbọ́ kọ́kọ́ rẹ̀ nìkan tẹ́ à olúwa gbà fún náà wọ́n láti ìbànújẹ́ ti mú olúwa ẹlẹ́dàá wa ọ̀ràn lọ́wọ́ ó gbé náà lọ́wọ́ sókè kéka gbọ́ ìbànújẹ́ yóò bá sùn. ọwọ́ rẹ kọ́ lọ́wọ́ à kéta ọ̀pọ̀ ń kéta ìlara ọ̀pọ̀ nílara ní oníkẹnimánì onísẹ̀mbẹ̀lẹ̀kú sẹ̀mbẹ̀lẹ̀kú tí ọ̀pọ̀ ọ̀nù kó o lè dínà máa wọ lóríire tó lu àtúkọ̀ dáadáa fún. torí náà lọ wà dáadáa rẹ lọ fún máa kó fún yàn ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ nìkan ọ̀dọ̀ tí ọmọ ọba ṣe sọ́tò sórí fún ọ wọ́n wá yóò ṣe fún ọ ni oníṣẹ́ gbọ́dọ̀ nìkan tẹ́lẹ̀ náà tí wọ́n bá gbé gbọ́dọ̀ nìkan ó ní gba láéláé torí pé ọmọ èèyàn ọ̀fẹ́ kọ́ sí afọ́mọ làkejì olú ẹlẹ́dàá wa ní sọ̀rọ̀ sẹ́ni tó bá fẹ́ kẹ́kẹ́ bó bá ti ṣe wù ú lórí ìwọ̀n bó bá ti ṣe fẹ́ olú àníkẹ́ jẹ́ ká máa bẹ̀ lóru àti lọ́sàn-án wa oníká máa pè ní gbogbo ọba ọ̀tọ́ rẹ̀ ní ká fọkàn sí àgbọ̀dọ̀

wọn náà máa wọ ose ṣe lónìí ibi tó dé wàhálà ìkòwò ọmọ èèyàn wọn ti lé ní ni wọ́n rán èèyàn sí ọ tí wọ́n wá ń tó kùkù lájà mọ́ tí ọjà yìí lẹ̀ fún wa á padà bá ni òfin wa dúró ṣebí wọn ní wọ́n ń tọ́ka sí lọ́jà lónìí bí bá ń ka olówó olówó láàrin ìjà yìí tó wà ní kò o ò sì ní mú nọ́mbà kan tó kéré sẹ́lẹ̀ karùn-ún. ṣébọ́lùwà ni máa ṣe bẹ́ẹ̀. ọ̀pọ̀ ẹni lọ́mọ èèyàn tí wọ́n á dúkùkù lájà mọ́tẹ́ ò ní ní padà délé láyọ̀ ebó ti dé torí ẹ̀ olúwa ni kò fẹ́ tẹ̀lé ó nìkan ni kò máa pè ọ̀dọ́ rẹ̀ nìkan ló kó àfojúsùn rẹ̀ sí mo tẹ̀ fẹ́ bí ọlẹ́rẹ̀ béèrè kan tálẹ̀ nílẹ̀ sábà máa pè lẹ́yìn Allah kí ni ìkan náà sábà fi àfojúsùn wá sí ọ̀dọ́ rẹ̀ yàtọ̀ sí Allah tálẹ̀ nílẹ̀ sábà rẹ̀ tani tani kí ni ìkan náà Allah ni kẹ́ máa pè jama ọ̀dọ́ ni kẹ́ ti máa tọrọ tẹ́ olùkọ́ni ká gbẹ́kẹ̀lé ẹ má gbẹ́kẹ̀lé yẹn. ẹ gbọ́dọ̀ fi àfojúsùn yín sábẹ́ èèyàn ẹ sì má fọkàn balẹ̀ sí èèyàn torí pé tí máa ń bẹ̀rẹ̀ sí ọ kò dénú. ọ̀pọ̀ ẹni wọ́n yé ẹni tí ń ṣe tó bó ṣe dá fún ọgbọ̀n máa wà wọ́n wá ìyá kékeré olóró ń bẹnu rẹ̀. ètò olóró paramọ́lẹ̀ ń bẹnu ọ̀daràn ọ̀pẹ́ kọ́ dá ọ. má lé yàn olùwàlẹ́dàá má kojú kọ́dé èèyàn ọ̀dọ́dọ́ ẹlẹ́dàá ni kò kojú sí. ó ní kẹ́ni kan máa ra wọ́n ra tẹ̀sẹ̀ sí èèyàn tí ń bẹ́ẹ̀ èèyàn gbọ́wọ́ kó padà. olú ẹlẹ́dàá ní sàmì èèyàn olú ẹlẹ́dàá wa ní bùkún yàn olú ẹlẹ́dàá ní gbéni lọ́wọ́ sókè òun náà lọ́ba ti boni láti rí òun ti sàmì ẹni tí èsì ni láti rí òun lọ́ba tó fi ké máa ṣe dání tí òsì ní fọ́tà mú òun tó fi gbé tọ́lá ló bẹ pẹ̀lú èèyàn wàláhì kò sẹ́ni tó lè jẹ́ ọkùnrin torí ìdí ẹlẹ́yà wọ́n àwọn oníkẹ́jẹ́ ká máa kù ẹ̀ka àwọn onínú mi bí ni sílẹ̀ àwọn oníkẹta àwọn onílara àwọn onítẹ̀mbẹ̀lẹ̀kùn àwọn tẹ̀mímánì àwọn tí ọ̀fẹ́ kọ́ dá fọ́mọlà kejì ìmọ̀ràn tí ó fi sórí ibú ìmọ̀ràn tí tí òfin ní dá tí gbogbo nǹkan tó dáwọ́lé òfin ní bọ́ọ̀sì ìmọ̀ràn tí wọ́n máa pọ̀ wọ́n sì máa sọ pé àwọn ń tọ̀ sọ́nà wo lọ́wọ́ àánú sí ni lọ́nà. máa polówó ẹlẹ́dàá wa ní gbogbo ìgbà máa bẹ ní gbogbo ìgbà ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdínú bọ́kàn balẹ̀ bó ṣe ń bẹ̀ nítorí ọkọ̀ sí wàllá yóò ti bọ̀ sí. abẹ́ aláwọ̀ azọ̀wọ̀jẹ́ tọ́ba tó ọ̀rọ̀ gbogbo wa ti dáadáa nítorí ti dá nínú ọ̀rọ̀ wa olúwa ẹlẹ́dàá mọ́tà jẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó olúwa bá wa tó síbi tó dáa olúwa ẹlẹ́dàá gbàdúrà wa lórí ara wa gbàdúrà wa lórí àwọn ìyàwó wa gbàdúrà wa lórí àwọn ọkọ wa gbàdúrà wa lórí àwọn òbí wa gbàdúrà wa lórí àwọn ọmọ wa gbàdúrà wa lórí àwọn ọmọ ìyá wa gbàdúrà wa lórí orílẹ̀-èdè wa gbàdúrà wa lórí ìpínlẹ̀ wa gbàdúrà wa lórí ìlú wa Olúwa ẹlẹ́dàá wa má dáwà dára wa Olúwa ẹlẹ́dàá wa ṣàánú wa ní gbogbo ìgbà má ṣe fi wá fún yàn má kọ̀rọ̀ wa léyàn lọ́wọ́ ó di wọn àṣẹjú àyá Olúwa ẹlẹ́dàá kó jẹ́ ọmọ dá fún aláyé ọ̀dà fún alákòyàmà nínú tó lọ́wọ́ àti pèmí àti ẹlẹ́sẹ̀ ó náà ní ká máa ṣe àṣọ láti fọ́gà wa anábìsí wa Muhammad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 وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقل علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وامكر لنا ولا تمكر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها سرها وزلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا وصل, وصل اللهم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله